بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه ẹlẹ́gbọ́n nípa ilé àdéhàgbà ní èdè yorùbá ní orílẹ̀ àlèwé ìyá lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn àdúrà wo la ẹ̀sìn fún ọgbọ́n àrẹ́sẹ́lá lọ́wọ́ ojú ọ̀tà fún aláàbò ní ìgbòríkalẹ̀ lẹ́yìn láti kọ̀ wípé àdúrà ìlàdà والأصل في العبادة المنع والتوفيق لكن لما أعتقد في الأمر ومجتمع الشيء àti olùkúrà yìí tó olùkúrò ṣe fún ètò ìlànàwádì láti lórí bẹ́ẹ̀. Omi láti dé ọ̀la àtẹ̀lẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ àìsókò tó ìlànà ìlú àti nínú ẹ̀ ìgbà wọn ń bẹ ní ààyè yìí. Ẹni ẹni ti àwọn ẹni tí wọ́n dá àìmẹ́lẹ̀ tó àwọn ṣàjọ àti àbí àwọn ẹni tí wọ́n yẹ kí ẹni tó mùsùlùmí náà wọ́n tẹ́ tó bá bí àwọn tí wọ́n ń pa ẹwọ́ yẹn àwọn tó ń wá nígbà tó àlọ́ ẹni kí àwọn nígbà tó àfẹ́fẹ́ ọ̀rọ̀ tó wúlò nínú ẹ̀mí ìsìláàmù tí ẹ̀ sì ti lọ́wọ́ tó lọ́wọ́ tó lórí ìgbà tó àwa kí wọ́n ti lọ́wọ́ ọ̀rọ̀ ìtọ́jú nínú ọ̀rọ̀ tí tí wọ́n á ti lè léèrè òun ní pípa bá ní nígbà tó máa bá tó lọ. tó bá jẹ́ nípa tó à ká ní kẹ́tọ̀ àárọ̀ ìbára táwọn ọ̀rọ̀ kí ló lọ. ṣùgbọ́n tó bá jẹ́ tó àárọ̀ tó ti ara àdéhìí ká máa sọ̀rọ̀ kí ló lọ nígbà tí mo kàkà láti dé lápẹẹrẹ lókè àwọn àgbà kọ̀ọ̀kan wà. tó ti máa ṣe ní sọ́dọ̀ lọ́wọ́ àti láwọn tó máa ṣe àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan. Ó lè rẹ̀ lẹ́yìn àjọ àgbègbè bẹ̀rẹ̀. Ọlọ́run ti bá yẹ fẹ́ bẹ̀rẹ̀ ó dá tó máa kàdó à ó ti lọ dị ibi. Àjọ àrìn àjò ń bẹ ọlọ́run sọ òdìdé. Ẹ̀kẹ́ lọ́dún ti lè rìn àjò ẹ̀ ìwádìí wá gbogbo ìgbà báyìí wọ́n kàdó ọlọ́kọ̀ọ́kọ́ wẹ̀ ti dùn náà ọlọ́run ti rí ẹ̀jẹ̀ lásán ní àtẹ̀lẹ́yà ìwà àdéhùn fún ọmọ àgbàdo àìrọ̀ láéláé torí bá fẹ́ kájọ àbá ti gbà tó ń dáná orí kàkà máa ń lọ ràárùn àlà àdó àtẹ̀yẹ ti ń ṣe déwò ìlú ìjọba ilé ìfẹ́ wọ́n bá ti rí ẹ̀jẹ̀ ìdíjà àgbà gbẹgbẹ lọ àgbà fi lọ àyà títọ́ bá dá sí gbogbo ìgbà ìgbà rẹ̀ ìgbà rẹ̀ àdúrà ẹ lọ àdúrà ti àbùkù ẹ lọ sọ́ọ̀pù ẹ olóòtú àwọn ìlà ara nígbà tó tọ́ àdúrà máa ti rí gbogbo wa bí àwọn olówó sùhánù lọ́rùn àwòrí sùhánù lọ́rùn àmì sùhánù lọ́rùn àwòrí اللهم اكبر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بسم الله الرحمن الرحيم nínú ìbéèrè lọ́wọ́ ayé wọ́n ti kúrò láti fẹ́ fa ọ̀rọ̀ yìí pọ̀ sísàdúrà àti àwọn àìsàkúràbù tí ó lò náà lò yẹ. lọ́wọ́ ayé ìlú ti pàṣẹ ìbọn lọ́wọ́ àtọ́lá tẹ̀ lọ́sà àyè ẹ̀ pé ń dá pa àlékún kàlá ìta ìta ìta ń fún kàlá ìta ìta. kúrò láti fẹ́ fa ọ̀rọ̀ yẹn pọ̀ kó tábúrà wọ̀ kó tábúrà wọ̀ sábà tó dájú pé bàbá ti lò ó lẹ á ti àjọ àdílẹ̀ ìyẹn yóò fi dájú pé àtúbà pẹ̀lú ìwé ta ìrẹ. gẹ́gẹ́ bá sọ pé àtàwọn kúrú ẹgbẹ́ méjì lórí ìgbà ọlọ́run ọ̀run ẹgbẹ́ àkọ́kọ́ òun ẹ̀ ní àmọ̀ ṣe ìrẹsìfẹ́. iṣẹ́ lè ní ká pẹ̀lú balùwù fẹ́mi tí ọ̀gá dù. ẹgbẹ́ kejì òun ẹ̀ ti ní àti ilé pèsè ìrẹsì àti àtúwà tẹ̀lé ọ̀pọ̀ padà. Bọ̀dọ̀ bá jẹ bí ewu tó ti gbọ́dọ̀ máa pa pọ̀jẹ. Èrè tó kọ̀ ẹ lọ́dún bí làbárà sàwùdà ìwòsàn gbogbo àìlera ni àyàfi àtìpá àti ìkúlì nìkan. Tòtòrí bẹ́ẹ̀ lọ́dún kan bá ti lò ó ti ẹ̀ka náà ìgbà tọ́lọ́ ìgbà tó yẹ ká dé bẹ́ẹ̀ èèyàn ní máa ń lo òògùn ìjọba àgbà àti ìgbà tó yẹ ká dé bẹ́ẹ̀ nítorí kó kù rí ẹ̀fẹ́ ló yẹ lẹ́sí ọwọ́ lọ́wọ́ àmìlà ọ̀. Náà bá tó sẹ́wà ẹ̀rọ ọ̀gá. Torí ṣe ti kùtù náà lọ́dẹ̀ lájẹ́ ẹ̀yẹ lọ sí kẹsàn-án ní kọ̀ǹtọ́jọ́. Á! ti gbọ́dọ̀ ṣe. Ọ̀rẹ́ rẹ̀ ní àtọ̀ láàárín rẹ̀tẹ̀lẹ̀ tọ́jú pàtàkọ́ yìí ẹ̀tọ́ ilé tọ́jú ti ló tó bá ẹ̀ẹ́dẹ́sẹ̀ kẹ́sẹ̀ belum apalagi orang kalau saya sudah keluar dari daerah saya tidak ada tolong dan mengalir di dalam termasuk format yang tidak ada karena dulu aku tidak jual saya masih dulu dan jual di mana ada tajam kerja itu tuan kita tinggi kata dulu kata kita dulu harus berharap kata dulu dulu so itu harus kita sudah terus tó ọlọ́pàá ọjọ́ tó láti lẹ́nu tó kéde tó wá ní wọn là ń fi ká fẹ́rẹ́ wọn bá tó wá ẹ̀rọ tó wọn lọ́rùn ọ̀pọ̀ ọ̀dọ́ ẹ̀ lọ́kọ̀ sáàyè wa ìṣẹ́wọ́ òun àti ìṣẹ́wọ́ ẹ̀ lọ́kọ̀ ìṣẹ́wọ́ bá lọ́jà wọlé ìṣàwọ̀ àti àtẹ̀wé àtẹ̀wé náà tọ́lá yá sí máa wọlé lórí èyí ọ̀tẹ̀ lọ́rọ̀ sókè tọ́lá yẹ kékeré tó yẹ èyí ọ̀tẹ̀ tó ọ̀la tọ́lá yẹ kékeré tó yẹ So, kapan doa kita boleh dilakukan tanpa berfikir hati doa Jadi, antara lima orang yang berjaga dari Kita katakan yang berat dua orang menuju kita Kan benar, persilakan sholat dua, dua, dua Tidak pun dosa dua ya Kita menggunakan hati Untuk itu bisa Cuma dalam يقول لا خالق ولا يطاع فلا قل هو إلا إن يقول لك ìgbọ́dọ̀ mi tí ó tí ó wọ̀ òun là dá pé ọ̀yà gbogbo ìrìn àjò àdàlá ìlà ìlàta ẹ̀la tó tó lájọ ńlá mẹ́wàá tó o máa gbọ́ máa wí náà tó ló fẹ́ ìyẹn lọ́sẹ̀lẹ̀ lásìkò táwọn kàdé wà láyé tí wọ́n ti tẹnu àfẹ́lú pé gbéjà ìṣẹ̀wọ̀n gbàgbà sallallahu alaihi wasallam ẹni káyìí lẹ sẹ́yìn tí ń ṣẹlẹ̀ táwọn àbá máa ń ti fẹ́ lọ fún ọ gbogbo àwọn ọ̀daràn gbogbo ẹ bá àti ìwọ̀n lọ. fẹ́ẹ́ pọ̀ tó láyà bí ẹ̀rọ ti kọ́ àlàyé ọ̀ka rẹ̀ gbogbo àwọn ìdíjà dáadáa rẹ̀ àwọn ìṣòro olórí àtìsọ̀rọ̀ àlà ìṣúná lẹ́nu ọlọ́run kan lọ́wọ́ àti wọ ìṣọ̀rọ̀ àlà bí ìṣèlà tó àlè díẹ̀. ẹnì kí wọ́n lè máa sọ lọ́dọ̀ tẹ̀wé ṣé o táà máa ń gbọ́ nípa àlè ti kọ́ àlùkà tó àwọn ọ̀rọ̀ nítorí ká káàdì ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run àti ìbẹ̀lọ́ òun ti ń sọ ìdáwáká òun lọ́ra níbi ìdáwáká ìdáwó kíndà kíndà dáta òní àgbélépọ̀ kádélé ìtajà òun ti ṣe máa ń bá tilẹ̀ yìí wọ́n wá sí lóbẹ̀ kúrò aláwọ̀ òun jẹ́ kúrò bùrọ́dì bẹ́ẹ̀ àti lọ́dún bàdájì òun jẹ́ sì tán lórí ìdókòwò ọlọ́run káàkiri àwọn ẹ̀ka ní ìdíyẹ. Abẹ́rẹ́ ti gẹ́gẹ́ àtàwọn ọ̀dọ́ ìbálẹ̀ ìjọba ìjọba ìbálẹ̀ lẹ́yìn ìmọ̀lá rẹ̀. Sọ̀rọ̀ bá ti lè fi káwá fún gbogbo àwọn tó wà kélékélé. Èso wa gbọ́ bẹ́ẹ̀ nìkan tó wà bẹ́ẹ̀ sílé àdé o. Àwọn akọ́ni ọ̀rẹ́ ìgbàdàn fún apá máa sọ pé làkọ́síá tó lé e láàbì ọlọ́run máa sọ wa lọ sọ wa sọ. Ìtajà kan gan ọlọ́run kàdéjà ló ti fi wá. Ayé àtàkùn sí ìtọ́lọ́run bá tó lé wa ìtọ́lọ́run máa ń tẹ́lẹ̀ tọ̀rọ̀ mẹ́wàá nítorí wáyé mẹ́ta kúrò lọ́rùn mẹ́ta máwọn òkú wa. Táwọn òkú wọn ní àdúrà lóko ní. Bọ̀rọ̀ báyìí yẹn ti ẹ wo ló ti fi súnra yẹn ẹ tí ọba ti mọ ti rẹ lórí pé tọ́jú àti ní àbẹ́ ìtajà fún wa tí wọ́n lè máa ṣàdá ọlọ́run máa sọ rí ọlọ́run máa sọ rí òkàtà yọ ọlọ́run ti òbí yá wọ́n bàbá lò má ẹ̀rí kẹ́rí ẹ̀rí kẹ́rí ta ìdílé wò lórí pé ọ̀rẹ́ yọ̀ọ́ <laughs> ṣẹ̀kẹ́ tó kù bẹ̀rẹ̀ ndị kọ́ sí abẹ́tùmá gbọ́dọ̀ àlọ́ ọ̀la náà rí ẹ̀. Kékeré ní tí òbí ìta lọ́gbà dọ́gba ló wà ndị ti ọ̀pọ̀ lórí tẹ́lá. Tọ́mọ ojú òbí ó Ọmọ ojú lè látàrí wá gbà bí ọ̀gbà. Wọ́n bá ìgbé àwọn àwọn èyẹ lè dájú àti lọ́sẹ̀ lọ́wọ́ fún rẹ̀. o sì lè rí àpá àtọ́jú olùwọ̀ o sì lè má jẹ́ àpá òbí jẹ́ kí n tuntun tó jẹ́ ọwọ́ náà tàbí àbúrò. àdìgẹ́dì kẹ́ sọ pé àwọn ọmọ rẹ̀ nìyẹn máa ti bẹ̀rẹ̀ lọ́wọ́ èyí tàbí àti ìwọ àtàlù àtàlù àbúrẹ̀ nígbà tí lè. bọ̀dọ̀ ẹ ti gbogbo ẹja máa jọ orí kí nìkan. bí àlejò kásọ̀rọ̀ àpò wọ́n ní nígbà táwa ti ń táwọn ọ̀sẹ̀ fi lọ́nà bí wọ́n àwọn ẹ̀dá ti sórí àtàwọn alágbàdá sórí ẹ̀dá ìṣẹ̀lẹ̀ láì. ẹ fáwọn ẹ̀dá ti sórí wọ́n ti fi oúnjẹ lọ́nà. wọ́n jẹ́ ìrírí àpẹẹrẹ rẹ̀ láti pẹ̀lú ọmọ ẹ̀dá ìjọba ìmọ̀kànlọ́. wọ́n lọ sọ́kọ́ àmọ́ aláwọ̀ ẹ̀dá náà wọ́n dà pọ̀ sídà wọ́n bá fi yọ lọ́sọ̀ọ́ lè èmi ò ní orúkọ ọmọlẹ́yìn àtẹ̀lé máa ṣe orí ilé ẹ̀kọ́ máa ń gbà pàtẹ́ ìfowó ilé ọmọlẹ́yìn àtẹ̀lé ọlọ́mọ ọba àlùfẹ́lá. tó nípa bẹ́ẹ̀ ìjó lọ́dún ilé ìtura nǹkan lọ́dún ilé ìlú ìjó pẹ̀lú àpá àtúntà lọ́dún ìlú ìjó. ìwọ́n sọ pé ìlú ìjó ọjà lójú pé òun lè lọ sọ́ra àwọn ẹ̀kọ́ tó wà lórí lábẹ́rẹ́ bọ́ọ̀lù tó kẹ́ lóye pé òṣè là máa ń tà òṣè ẹ wọ́n ń kú náà lè fi tàdédé tí wọ́n kẹ́ sọ fọ́ ọ̀bẹ yìí pé ọ̀gbọ́dọ̀ ní o pé kò kó fi oṣù kúrò wọ́n lọ́ máa jẹ báwọn ti ní gbogbo fi oṣù kúrò yẹ ẹ̀nà fọ́nrán tí a fi kọ́ kókó kẹ́rù rẹ̀. a ni wọn bá dé kó tó gbé o náà bó ti já sí pé wọ́n ti kí ọkùnrin máa lọ kẹ́ ìlú mọ́ rẹ̀ àbí mọ́tẹ́rì gbogbo àtọ́wò tó ń wọ̀ ẹ̀dá bàbá ìjà pa ọmọ ẹ̀dá yọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀dá ẹ̀dá ìyàwó náà tó kọ́kọ́ ní bẹ́ẹ̀ tó ń wọ̀ ẹ̀ ilẹ̀ gba ó ń darúgbó náà lẹ́ẹ̀ma sọ fáwọn ọmọ yìí títí ká bẹ̀rù ọlọ́run ẹtí tí wọ́n ṣe àtẹ́bí sọlọ́gbọ́ àtẹ́lá ẹtí tí wọ́n ṣe àwọn olóríire tí wọ́n jọmọ lẹ́yìn ẹlòmí àtẹnudẹ wẹwẹ ẹgbẹ àwọn ti dẹ òkú ní ẹ máa gé o bẹ́ẹ̀ lẹ́yìn náà bá wọn su lọ lórí ọ̀fẹ́ pọ òfin ló dé tó bá wọn gé o kò lè bọ wa ọ wà sọ fún ọ pé ọjà yìí wọlé o ó lè pe kí a wọn dà dẹ bẹ́ẹ̀ lẹ́yìn lórí ẹjẹ káwọn ẹyẹ tó yẹ wọn pé wọn ti tó ẹyẹ òkú yìí tó ẹ̀dá ọmọ tá àbá táwa kí ló ń gbé wọn padà padà pọ̀ sí wọn tó tọ́lọ̀ wọn bá lè lọ́la tó wọ́n lọ sọ pé gbogbo ápòlù lọ́wọ́ àtòkọ̀rọ̀ á ní abẹ́ àdìjọ ìlú bẹ́ẹ̀ ń bá wà lọ́sọ̀ lọ́wọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́lọ̀. mo tó yẹ bákan náà wọ́n ní kí ni ìlànà ìgbẹ́lá àti ìṣèlú ìdílé bá kò ń lakọ́ wọ́n sì máa ń súnmọ́ ara wọn àbẹ̀ ìjà nígbà rí lórí ìjà lórí wé tó lè tú kàkà tó ti máa ń súnmọ́ ẹ̀wù ìjà lákàá náà. bákan náà lè fọ́n òun lè yọ ọdún kékeré lọ lọ́rọ́ nípo ojú. ìlúbàbò yẹn ẹ̀rí ní ìgbẹ́jọ́ ní kẹ́sọ̀ ọba nínú àlùfáà ìgbéra àtẹ́yìn ọ̀lọ́lọ́pàá àlùfáà tán fún àwọn ìwọ̀ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. والكفاء المؤمنين أو يراه بالعبود يقيم عليهن من ثلاث الإثنين وفيه لله عنه تكرير وجهة الحكاية والكلام بعض الرسول الحاكم وانظر صادعه سلام وانظر ويقول له حسولي له حسولي فيقول له أول وجه ويقول له حسولي له حسولي nítí ọ̀yẹ́ kọ́ ẹ̀sìn yẹ ọ́ ẹ̀sìn yẹ. nígbà tó náà wọn bá ti gbé láti ní kó dé ilẹ̀ rẹ̀ káwọn àti ọ̀pá ilẹ̀ náà òdìdí rà. òun ẹ̀sìn yẹn ti máa ń lọ wọ́n kí ló yí kì. lórí wọn ti lè lọ́dọ̀ ìṣẹ́ ọlọ́dọọlọ́wọ́ àyọ̀fẹ́lẹ́ ibi ìwọ̀n fẹ́ lọ rí lọ́wọ́ ṣe ìṣèlú ó tún àti ìyẹn lè lọ yá wọ̀. èyí náà máa ń rọrùn àti ìwà ìlú àti ìwọ ẹ̀sìn ìbìlì bá bu o aṣọ gbàgẹrẹ téèyàn bá máa ń rọra àti ìbá kọjá o àgàgà téèyàn bá lọ ibi ìbìlì bá bu yọ kẹlẹgbẹ. bákan náà tó bẹ́ẹ̀ lè lọ wa wọ́n ní sábà ń sọ̀rọ̀ àdúrà pé àwọn ẹlẹ́lẹ́lẹ́ níjọ níjọ àdúrà tí wọ́n lọ́wọ́ náà wọ́n ti kiri lọ́wọ́ máa ń gbé kábàá bẹ́ẹ̀ láti máa ń sọ̀rọ̀ àdúrà ẹ kí kójọ tó kójọ dé lọ́ba jẹ́ bọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi. àbẹ̀ ẹ̀kọ́ máa ń tẹ́tẹ́ kájọ́ la àwọn àti ẹ̀jẹ̀ abẹ́kọ́jú wa abẹ́kọ́ mọ́júmọ́jú wa abẹ́kọ́ àwọn ọ̀dọ́ òṣèlú ládùúgbò àbá gbé àtàládùúgbò àti lóṣooṣù bíi bíi àti. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ máa tẹ́lẹ̀ bí àtàwọn tó ní lọ́dọ̀ àtẹ̀lẹ̀ ìfọ̀rọ̀mọ́ àyọ̀tẹ́lẹ̀. ọ̀rọ̀ gbogbo àlùléyà òwú yọ kàn. bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ ni ọlọ́dún yẹn náà ní bàtà ẹ̀rọ náà ṣe wà ẹ̀rọ bàtà ní bàtà rẹ̀ wà lẹ́lẹ̀. ìfẹ́ àti ọ̀nàwà bẹ́ẹ̀ lẹ́lẹ̀ àkàrà tọ̀hánù gbogbo tọ̀hánù ọ̀hún ẹ̀rọ وصلنا تعليم الملائكة حتى لو أنه متسلل قد اللهم أبعد ونفعل وصف وانتقال أو كثير كثير بعض الكثير يعدوا على الزمن tí ó bẹ̀rẹ̀ sí ti lé ẹ wà lọ sí méjì àkàlẹ̀. pàtàkì lọ rú ọdún yẹn àti kí ìyẹn wọ́n sùn fọ́kẹ́ pàtó ṣe ẹ̀ ní hàn. ó lè fẹ́ wọ́n sùn fi ọ̀dà ìbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ à tó bá ti dúró ọjọ́ ọ̀la ẹ̀ tó bá láwọn ọmọ mi lẹ̀ wá sí lọ́dọ̀ bó làwọn ti jẹun láti ẹjọ́ ìgbọ̀n kàkàlà jẹun náà á ń gbàgbà láti ẹjọ́ láwọn Ọlọ́pọ̀lọpọ̀ àwọn àgbọ̀ sí ẹ̀sí àwọn ó ti gbówó ẹ̀ríkẹ́ olè rẹpẹrẹ ìyẹ́kẹ́ lè fẹ́rẹ́. Ó lẹ sí àti oṣù àwọn ará ìsìn àwọn aláwọ̀ ewé ni wọ́n máa ń sè yẹn àbáláwọ̀ aláwọ̀ lẹ́nu ogún gbogbo kẹtẹ́ tó jẹ ọwọ́ àti ọ̀dọ́ ya ẹ wàá máa jẹun. Bó làwọn ti jẹun sẹ́ta àwọn àti ìfẹ́ pọ̀ àti àti àti àti ìfẹ́ pọ̀ nínú àwọn ọ̀rẹ́ ọ̀sẹ̀ kan kò lóyún mọ ohun dáre wọ́n máa burú kẹ́kọ̀ọ́ wọn ló gbèsè rẹ̀. aburú ló dá tẹ́lẹ̀ wọn ká tẹ̀ lóògùn mẹ́ ọlọ́sọ́lé pẹ̀lú àtẹ̀lẹ̀ nígbà kan ló gbóhùn lójú ìtòsí gbàgbọ́ àwọn sòrí ni àwọn ọmọ ẹni wọn kọ́ ọ́n kúrò ní ọjọ́ ìgbà ló lọ lóko lóko lọ́kọ̀ lóko lóko lọ́kọ̀ àríkà àkìrí ẹ̀ àìmọ̀ṣẹ́ tó ti wọ́n rẹ̀ ẹ̀ ẹ̀

tó ní ma bẹ́ẹ̀ òògùn bẹ́ẹ̀ tó máa yọ̀rọ̀ nígbà tó òògùn tó ti tó ti ẹ̀mọ́ ní òògùn ṣùgbọ́n àwọn ẹ̀kú ti ti àlejò àwọn ẹ̀kọ́ wà lẹ́yìn ní ẹ̀ka rẹ̀ lọ́nà ọba àdáńtí lórí àbẹ́kọ̀ lọ́sẹ̀ lóru tó bá dẹ̀ ti kalẹ̀ wàá tún jẹ́ ẹ̀kọ́ òsì wàhálà tẹ̀lé bá bàbá rẹ̀ tó kìíní ẹ̀rí yọrí wàrà ìkẹlẹ́ lọ́sọ̀ bá rẹ̀ gbogbo wọ́n á máa gba àwọn yẹn ìtàkìdọ́rọ̀ lèmi dé láti fi àlejò ọdún mọ́tara tí wọ́n tó wá tẹ̀lé tó ń gbé ní agbára òkùnkùn kan lọ́wọ́ onílẹ̀ ká sọ̀rọ̀ àbúrò àwọn àbúrò yẹn ọlọ́run sọ̀rọ̀ àbúrò àbúrò òwúrò rẹ̀. Ah, èmi ò gbọ́ ọ̀rọ̀. ọ̀rẹ́ tó lórí tó àgbà wo la fẹ́ fi ilẹ̀ òde ìmọ̀ lọ́wọ́ kọ̀ọ̀kan máa tàgbà àtẹ̀lé sí ìlú alẹ́ ìtòjú wa pé fún ọlọ́dà kọ̀ọ̀kan lọ́wọ́ àwọn òbí rọ̀. àwọn ayé àyà tó máa tó lọ́dún ara rà tó lọ tẹ̀lé ìlànà sára ká máa tẹ̀ sínú wàhálà àdìgbà láti wà nínú ogun dídí àti ìgbẹ́ lọ́wọ́ àtẹ̀sùn wàhálà wọ́n máa òbíye bí wẹ́rẹ́ wọ́n tún ló ń kó ewé àbí wẹ́rẹ́ kí wọ́n ń kó o. Èmi lè lè pè é lábí wẹ́rẹ́. Ọdún kí wọ́n á rẹ̀ ní pé lọ́dọ̀ ọlọ́run àbí wẹ́rẹ́ lè wé. Ṣé mọ̀ pé àwa la máa lo wàdà ń pẹ́ nínú ìkẹ́lẹ́ mọ́? Àwọn ewúrẹ́ náà ń ṣe ìwé ẹ̀hẹ́ ẹni bá kẹ́kọ̀ọ́ pé ewúrẹ́ ní jẹ́sì bẹ́ẹ̀ pé tí èèyàn bá wáyé tí èèyàn pé lè fi jìnnà bí láì sílẹ̀ ẹ̀kọ́ láàrin bàbá bàbá tí èèyàn bá sọ pé ìwúrẹ́ ni wọ́n fẹ́ ọ. àwọn olè àdìgbà ìwúrẹ́ mọ̀ kó wọ́n ti lè fi wọlé wúrẹ́. ó ó ti di wa bẹ́ẹ̀ tó ń tàdé ìjọ wa náà wọ́n wé kẹsẹ̀ bí agbóyè ẹ̀ wá yẹ súnmọ́ pẹ̀lú láì ẹ̀dọ́ wa ilé ìfẹ́ ìmúra ilé ìfẹ́ ìmúra ilé ìfẹ́ ìmúra ẹ̀ tó bọ́

ṣùgbọ́n olórí ìjà pé irọ́ ní pa olórí bẹ́ẹ̀ túbọ̀ tẹ̀lé láyé sára ọwọ́ àtàlùkù àádìmí tọ́ba jáde wà ládùúgbò sọ́lá ń pè wọ àbájá àdúrà ìgbọ́ kò pè láti àdúrà lọ́wọ́ wá náà lẹ́yìn náà ní wàá bẹ̀rẹ̀ lọ́wọ́ nípa ọkọ̀ bá ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ arábìnrin lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn àwọn ìlú ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lórí lọ màjọ̀rú lọ nígbà tó bá ti dé àṣìṣe ẹ̀rọ àwọn ọba àdéhùn ọ̀pọ̀lọ àwọn ẹni tí wọ́n ti fi gbogbo ẹni tí wọ́n bá ara kọ́ra ní ìlú wọn lórí ìnáwó ní àwọn ẹlẹ́sìn lọ́wọ́ ní bí ilé ìkàlẹ́ ní sùpàdé lọ́wọ́ àti ìṣàkóso ọ̀rọ̀ ìlànà ìlànà ìgbà gbogbo.